níjókòó tòní lágbára ọlọ́wọ́n ba a tún máa bára wa sọ nípa masihu dajal ǹjẹ́ masihu dajjal só tiẹ̀ ń ṣẹ̀mí lọ́wọ́ àbí ò tiẹ̀ ṣẹ̀mí lọ́wọ́ a máa sọ nípa eléyìí ǹjẹ́ masihu dajjal sẹ́ńtì yóò bímọ ni abẹ́ntí ò ní bímọ tí ó kú àkúrun gbogbo ẹ̀ náà ni a máa gbọ́ bákan náà tó tásìkò gbà yóò jáde sáyé abalabo òní ó ti jáde lórílẹ̀ ayé ìlú mélòó òní yóò dé ọjọ́ mélòó ni ó sì lò nínú sẹ̀mí àwọn ìlú wo lọ́lọ́wọ́ bò ní yọ̀ǹda fún láti dé ilé làwọn nǹkan tí a máa gbéyẹ̀wò nínú ìjókòó ti òní yìí ẹ wá nípa Masihu Dajjal ṣé yóò bímọ àbí òní bímọ ọpẹ́ ní fọlọ́run o láàyú ládùláwò torí pé ọmọ tí tẹ́ni bí bá bí òun náà ní yọjọ́ o sọ ọlọ́run ṣeun o torí pé Masihu Dajjal kò ní lọ́mọ láyé nínú hadith abi sa'id kọ́lọ̀ nkọ́ba níyọnu sí i òjíṣẹ́ lọ́wọ́ bá wọ́n bi léèrè pé alasta sami'ta rasulallah sallallahu alayhi wa sallam yakul innahu la yuladu lahu síbọ̀ ọlọ́ọ̀gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam pé masiwu dajjal kò ní í fọmọ sílẹ̀ sáyé lọ kọ́ọ́lá kóltùbálà ó ló ń wípé bẹ́ẹ̀ ni yẹnni pé masiwu dajjal kò ní bímọ yóò kú àkóràn pátápátá ni yẹn nípa masihu dajjal ìlú bo òní yóò ti wá jáde kọlọ̀nkọ́sà ni wa masihu dajjal ìlú bi tí amẹ́nubẹ̀ lẹ́ẹ̀kan pé máàdí ó ti jáde abala abẹ ìlú náà ọmọ tó ti jáde ìgbà ni yóò jáde àsìkò gbà wo òní yóò sì jẹ́ masihu dajjal yóò jáde ní alimashiriku ìyẹn ní ìlà oòrùn ìlú ayé ní pàtàkì jùlọ ládùúgbò kan tí a ń pè ní yahudiya ibẹ̀ ni masihu dajjal ibẹ̀ ni yóò ti jáde wá sáyé àti bẹ́ẹ̀ òun làwọn tí wọ́n máa tẹ̀lé ibẹ̀ náà wọ́n ti máa tẹ̀lé àwọn tí ó pọ̀ jù lẹ́yìn masihu dajjal ń làwọn obìnrin àtàwọn yahudi asbihan àwọn ó tiẹ̀ tó bíi seventy thousand bí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam bí ó ṣe sọ yẹn ni pé masihu dajjal òun náà ó tún jáde min jihatil mashiriki láti abala ìlà oòrùn ayé nílùú Khorasan ní àdúgbò kan tí a ń pè ní Yahudiya nílùú Asbihan lẹ́yìn náà àti ni ó ti máa tata kpòrò tí ó ti máa rìn káàkiri orí ilẹ̀ falayatruku baladan illa dakhalawo kò ní fi ìlú kan lẹ̀ láì ní wọ́ o illa Makkata wal Madina àfìlú Makka àti Madina nìkan ó ní òní dé ní òní lè wọ̀ kò ní sọ pé òun ọ̀wọ́ bẹ o ṣùgbọ́n àwọn màláìka tọ́lọ̀ ń fi sí ẹnu lóró Mẹ́kà àti Màdínà àwọn ni wọn ò ní gbà fún àwọn ni wọn ò máa sọ ìlú yìí bíbẹ̀ bá kọ́ Masiu Dajjal yóò gbìyànjú yóò ṣapá lórí àti wọ ìlú Mẹ́kà àti Màdínà nínú hadith ètí Fatima bintu Qais ètí ó gbà wá àní nàbíyà sallallahu alayhi wa sallam kọ́ọ́lá fi dajjal ọlọ́run níbi sọ nípa masiru dajjal ó sọ pé ala innahu fi bahari sham ó ń bẹ nínú odò shamu àwọn bahari lè yaman tàbí nínú odò yaman níparí ó ní wà á ò máa a bìyàdì ilal mashriqi yẹnni pé ọlọ́run ò tètè ṣàlàyé rẹ̀ fànàbí ọlọ́run padà wàá sọ fún pé tọ́ níbi tó wà abala ìlà oòrùn ayé ibẹ̀ ni masihu dajjal ibẹ̀ ni yóò ti jáde wá nínú hadith èyí tí abubakar siddiq radiyallahu anhu tí ó gbà ó ní hadathana rasulillah sallallahu alayhi wa sallam qaal adajalu yakhruju min ardin bil mashiriki yukọlu laha khurasan masihu dajjal nígbà tí ó bá jáde yóò jáde ní ìlú kan èyí ń bẹ ní mashiriku ìyẹn ní ìlà oòrùn ayé yòkọ́lù la Khurasan wọ́n ń pè ìlú náà ní Khurasan ibẹ̀ ni Masihu Dajjal ibẹ̀ ni yóò ti jáde. nínú hadith ètí Anas bin Malik tí ó gbà wá olójúṣe lọ́wọ́ bá sọ pé yakhruju Dajjal yakhruju ad-Dajjal min yahudiyati asbihan ma'ahu sab'una alfan min al-yahud. anabi Masihu Dajjal yóò jáde láti àdúgbò kan tí a ń pè ní yahudiya nílùú asbihan àwọn Yahudi tí wọn ò dé ní seventy thousand òní wọn máa bẹ lẹ́yìn Masihu Dajjal baba Ibn Hajar ọlọ́mba nìkẹ́ wọn wọn ni amamin ẹ̀yìnà yakhruju tí wọn bẹ̀rẹ̀ pétọ̀ níbo ni yóò ti jáde famin kibalil mashriqi jazman wọn láti ìlà oòrùn ibẹ̀ ni yóò ti jáde sùnmọ́ baba Ibn Kathir àwọn sọ pé fayakunu badiu dhuhurihi min asbihana min xaarotin yukol laha aliyahudiya aba ibn kathir níbàámu sí àwọn àdéhìfin àwọn náà sọ pé masiu dajjal ẹ̀rí jíjáde rẹ̀ ìbẹ̀rẹ̀ yíyọ sáyé rẹ̀ asbihan òní yóò ti bẹ̀rẹ̀ ní àdúgbò kan tí a ń pè ní aliyahudiya ibẹ̀ ni yóò ti jáde ìlú maka àti madina kò ní í wọbẹ̀ o kílẹ̀ rí lórí pé kò ní í wọbẹ̀ hurima ala dajjal ti sílé wọ̀ fún masiu dajjal kò ní lè wọ̀lú mẹ́kà bẹ́ẹ̀ ni kò ní lè wọ ìlú madina ìyẹn nígbà tí ó bá jáde sáyé ní ìrọ̀lẹ́ ayé kò ní láǹfààní láti wọ ìlú méjèèjì yìí kò ní lóhùn ọwọ́ bẹ̀ ṣùgbọ́n wọn à ní gbà fún ni nínú hadith Fatima bintu Qais ọlọ́mùbá ni yọ́nú sí wọ́n ń dàjà fúnra rẹ̀ ó sọ pé fa akhruju fa asiru fil ardi fala ada'u qaryatan illa habatuha fi arba'ina laila, masiwu dajjal olùwọ́n jáde sáyé gbogbo orí ilẹ̀ pátá ńlò ń o ìní fi abúlé kankan abílù kan ìní fi ilẹ̀ àfikọ́jẹ́ pé mo ti dénú rẹ̀ lálàfo ogójì ọjọ́ èyí tí màá lò lórílẹ̀ ìpẹ́ gẹ̀yọ̀rọ̀ mọ́kàtà wọ̀tọ́ yìí bá àfilú mọ́kà àti màdínà nìkan ńlò ń wò nílé wọ́ o fàhùmà ìlú méjèèjì yìí muharramatani alayya kiltahuma ọlọ́run ti ṣe wíwọ̀ ìlú méjì yìí ó ti ṣe léèwọ̀ fún mi ìní lè wọ̀ kí wá sí pé nífẹ̀ wọ̀ kullama aradtu an adkhula wahidatan aw wahidan minhuma bí bá ti ń làkàkà tí mò ń gbìyànjú láti ráríwọ ìkànnà àwọn ìlú méjèèjì náà istaqbalani malakun biyadihi sayfun màláìkà ti dá ń bẹ lọ́wọ́ rẹ̀ òní ó wàá kò mí lójú ìdá tó ti pín àti yọ jáde nínú akọ rẹ̀ yasudoni àníyà kò ní fún láàyè yọ ọkọ̀ dì mí kò ní jẹ́ kí n wọ ìlú náà yẹn ni pé malaku ẹ masiu dajal kò ní láǹfààní láti wọ maka àti madina látàrí wípé àwọn màláìkà tí a di ìlú náà mú ni wọn ò ní fún láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ẹ̀rí tó ṣe àfimúlẹ̀ pé mọ́ṣáláṣí mẹ́rin kan bẹ lórílẹ̀ àgbáyé tí masiu dajal tí ò ní láǹfààní láti wọ ibẹ̀ àwọn mọ́sálásí ọ̀hún oní mọ́sálásí ọlọ́run ti ń bẹ ní maka àti mọ́sálásí anabi ti ń bẹ ní madina àti masjidu tur àti mọ́sálásí aksọ èyí ti ń bẹ nílùú ẹ̀ jerusalem imaamu ahmadu kọlọmba nìkẹ́ wọn wọ́n gba hadith wa látọ̀dọ̀ junada ibnu abi umayya al-azdi kọ́ọ̀l ó sọ pé dahabtu ana wa rajulu minal ansar ila rajulu min asabi nabiyyi sallallahu alayhi wa ó lóun àti arákùnrin kan àwọn gbéra àwọn lọ sọ́dọ̀ ẹnìkan náà àwọn sàbíà nẹ́bì sallallahu alayhi wa sallam àwọn wá sọ fún un pé hadithna ma sami'ta min rasulillah dákun ntọ́ ọba gbọ́ látẹnu òjíṣẹ́ lọ́wọ́ ọba sallallahu alayhi wa sallam tọ́da lórí masihu dajjal fìtú àlétí fàdákàrà lè hadith ó sọ hadith ogun ṣùgbọ́n bí táwọn fẹ́ lò ń bẹ̀ ni pé wa innahu yamkuthu fil ardi arba'ina sabaha ogójì ọjọ́ péré òní yóò lò lórílẹ̀ ayé o yablogo fiya kulla man halim kò sí ààyè tí màsíù dajjal tí ò ní rárí wọ̀ wàlá yakurubu arba'ata masajida ṣùgbọ́n masalasi mẹ́rin kan bẹ tí ò ní láǹfààní láti súnmọ́ masjid al-haram masalasi lọ́wọ́ba ní mẹ́ka masjid al-madina masalasi anabi nílùú madina wa masjid al-tur àti masalasi tuuru àti mọ́sálásí Aqsa àwọn mọ́sálásí mẹ́rẹ̀ẹ̀rin yìí ìní ò ní láǹfààní láti ráríwọ̀ ìyẹn nípa Masihu Dajjal àwọn wo ni ó wà á pọ̀ jù nínú àwọn olùtẹ̀lé Masihu Dajjal àwọn Yahudi àwọn ni ó pọ̀ jù àwọn obìnrin àwọn ni ó pọ̀ ìdí nìyí fi jẹ́ pé àwa tá a jẹ́ ọkùnrin nínú àwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ èyí tá a jẹ́ àwọn ìyàwó wa tó yẹ ká pín fún wọn òní ká ṣàlàyé àlámọ̀rí ẹ̀sìn fún wọn ọ̀rọ̀ tí ó bá yé wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn nípa bó la ṣe wùwà àwọn ìdájọ́ tó ní ń ṣe pẹ̀lú obìnrin gbogbo àwọn ẹ̀kọ́ ńlá láti fi mọ obìnrin nínú suratu tahrim ayé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni ya ayyuha alladhina amanu ku anfusakum wa ahlikum naro wa quduha an-nasu wal hijaro alayha malaikatun giladun shidad la ya'suna allaha ma amarahum wọ́yà fàádùn náà máa yọ màrún ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo ẹ ṣọ́ ẹ̀mí ara yín ẹ ṣọ́ tìyàwó ẹ ṣọ́ ọmọ kò ń bè yà náà iná tó ṣe pé ọmọ ẹ̀dá ènìyàn lọ́wọ́ fi máa kó bọ́lọ̀ ń ṣe ń fèèyàn kó iná bẹ́ẹ̀ ni yóò máa fi òkúta kó àwọn màláìkà ọlọ́run fi hàn sọdẹ inú ọ̀nà kí ni ìròyìn wọn ṣìdáàdọ́n àwọn màláìkà yìí wọ́n jẹ́ alágbára gíláàdọ́n wọn ò láàánú lójú o la ya'suna Allaha ma amarahum wọn kì í yapa àṣẹ tọ́lọ̀mbà pa wọn wa yaf'aluna ma yu'marun àwọn tọ́lọ̀mbà ni wọn ó ṣe níṣẹ́ nìkan òní a máa ń ṣe ní táwọn afáà sọ lórí àárín ni pé wọ́n ní rẹ̀ tọ́ jẹ́ baálé ilé pàyàwó rẹ̀ láṣẹ dáadáa kọ́ńtì ọ̀dà fún àtòun àtàwọn ọmọ bọ́ ọba ṣe bẹ́ẹ̀ yóò máa jẹ́ wíkọ́ yàtàn láwọn mìíràn náà nítorí ṣeun òfin ńlá kò ń bí náà ni yẹn pé kọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyàwó rẹ ìdájọ́ ẹ̀sìn jí ó yé e níta abádébẹ̀ ni pé àwọn tí ó pọ̀ jù nínú àwọn tí ó tẹ̀lé Masihu dajal àwọn obìnrin àtàwọn Yahudi àwọn ni wọ́n pọ̀ jù nínú àwọn olùtẹ̀lé Masihu adajal dajjal nínú hadith ètí Anas tí ó gbà wá ọmọ Malik ọlọ́mùbáni yọnu sí anna Rasulullahi sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù olójútì ọlọ́run sọ pé yatba'u dajjala min yahudi asubihana sab'una alifan aleyhimu tọ̀yálísà òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé àwọn tí ó tẹ̀lé yahudi àwọn yahudi asbihan ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand nínú wọn tí wọ́n ó dé fìlà sórí òní tẹ̀lé masihu dajjal nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi sab'una alifan aleyhimu tijan wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni wọ́n seventy thousand ṣùgbọ́n adé yóò máa bẹ lórí wọn. nínú hadith abubakri èyí tá a kà lọ síwájú yattabi'uhu aqwamun ka'anna wujuhahum al-majjan al-mutraqa yẹn nípa àwọn tí ó tẹ̀lé masihu dajjal àwọn ìjọ nínú àwọn túrókì báwọn àfa bí wọ́n ṣe tu ọ̀nà nípa àwọn tí ó tó pọ̀ nínú àwọn tí ó tẹ̀lé masihu dajjal bákan náà àwọn tí wọ́n jẹ́ ahajim àwọn tí wọ́n yìí ṣe elédè lárúbáwá àwọn tí wọ́n kì í ṣe lárúbáwá àwọn náà tún bẹ nínú àwọn tí wọ́n tẹ̀lé masihu dajjal nínú hadith abu rera ọlọ́mba níyọnu sí i látàkó musaatu hata tuqatilu khawzan wa karman minal ahajim humur alwujuh sigaru la'ayun kana wujuhahum almajan ni'aluhum àṣàrò so hadith yẹn náà ó ń ṣe àfimúlẹ̀ pé apá kan náà àwọn tí wọ́n jẹ́ elédèkedè tí wọn kì í ṣe lárúbáwá àwọn náà wà nínú àwọn tí ó tẹ̀lé àwọn Yahudi bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn náà pọ̀ nínú àwọn tó ṣe wípé wọ́n tẹ̀lé Masihu Dajjal kíkálukú kọ́yà ètí máa sọ nípa Masihu Dajjal fún ìyàwó àtàwọn ọmọ àtàwọn aládùúgbò lórí wáàsí ẹjẹ́ a máa fi kún kútúbà wa ìbánisọ̀rọ̀ wa lóògùn bàtà bá sì ń sọ kò ní í tí ì jáde ìgbà tá a bá rántí sọ nípa rẹ̀ mọ́ ìgbà gangan òní yóò jáde sáyé ọ̀dà tá bá ń sọ nípa Masihu Dajjal àní ànábì sallallahu alaihi ọwọ́ wa ní ìsọ̀ra nípa rẹ̀ àwọn ànábì ọlọ́run ti ń ṣíwájú àwọn náà wá àwọn ìjọ wọn wọ́n wá wọn ní ìsọ̀ra kùnbi Masihu kí wọ́n á tiẹ̀ ní aburú èyí tí ń bẹ lọ́wọ́ Masihu Dajjal tó fi jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá òní à ń wá àwọn ìjọ wọn ní ṣọ́ra kòǹbì aburú masihu dajjal ìkíní táwọn kọ́ gbà ní pé àtijọ́ náà bá ti dá ẹ̀dá kò tí ì dá ẹ̀dá èyí tí ó lè ní fìtínà bíi masihu dajjal òun ló sì burú jù ní aburú tó ṣe pé kò tí ì jáde sáyé yóò padà jáde sáyé o ṣùgbọ́n aburú tá à ń retí òní masihu dajjal òní ọjẹ́ oríṣiríṣi àwọn hadith ńlọ ti wá tó ń ṣàlàyé nípa pé Masihu Dajjal nígbà ó bá dé ayé yóò mú nǹkan méjì dání àlùjánà yóò gbé dání iná yóò mú dání jannatu naarun ṣùgbọ́n àlùjánà rẹ̀ òun gangan níná iná rẹ̀ òun sì ní àlùjánà àwọn odò yóò máa bẹ pẹ̀lú rẹ̀ wajibalul khubuzi àwọn òkè tí ó kún fún àwọn búrẹ́dì yóò máa bẹ pẹ̀lú rẹ̀ wa ya'muru sàmà yóò máa pa sánmà láṣẹ tóun wọn máa mú báyìí pé ọyá máa rọ òjò òjò sì máa rọ̀ láì ṣú òjò yóò máa pa ilẹ̀ láṣẹ àwọn àlùmánì inú rẹ̀ kó máa jáde àwọn raw materials tí ń bẹ nínú lẹ̀ gbogbo rẹ̀ ó sì máa jáde àwọn pẹpẹ ọrọ̀ tí ń bẹ lórí ilẹ̀ yóò máa tẹ̀lé masihu dajjal masihu dajjal yìí yaqta'u al-arda bi sur'atin 'azima láàrin ogójì ọjọ́ péré òní yóò fi la gbogbo ayé ni yóò fi là já ìyára rẹ̀ ó dà gẹ́gẹ́ bí òjò èyí tó ṣe pé atẹ́gùn ní ń darí rẹ̀ káàkiri bọ́rọ̀ masihu dajjal bó ṣe jẹ́nu yàtọ̀ síyẹn àwọn àǹjànú kan bẹ tó ṣe pé wọ́n máa ṣe ìkúnlọ́wọ́ fún ẹni bá ti fẹ́ sọnù so tó bá lọ sọ́dọ̀ rẹ̀ yóò wá mú àwòrán ìyá àti bàbá rẹ̀ àlùjànnú kan yóò gbé wá yá nítọ̀ ìrẹ́ ọmọ mi ọlọ́run rẹ nu o màsíwò dàjáàlì ọlọ́run ọba rẹ o lónà ọba tẹ̀lé a ọlọ́run mọ̀jẹ̀ ọba wa láyé o àsìkò rí àsìkò búburú ni o nínú àwọn ẹ̀rí tó wá lórí eléyìí ńlọrọ̀ jíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam tó sọ pé àdàjáàlù àwàrò àyìnlẹ̀ yóò sọ̀rọ̀ màsíwò dàjáàlì àníṣẹ́ olójú fífọ́ ni jafalu ṣaari oorun shikiti, lórí ni máa wù jannatun wa nar alijanna ń bẹ pẹ̀lú rẹ̀ iná náà bẹ pẹ̀lú rẹ̀ fanaru hù janna iná rẹ̀ lalijanna wa jannatu hù nar alijanna rẹ̀ òun ni, ní iná hadithi yìí aari nínú sahihu muslim nínú hadithi mi tí imam muslim tí ó tún gbà wá látọ̀dọ̀ Hudhaifa kọlọ̀mbá yọnu sí i olójúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé làánà àlàmù bima ma'a dajjal minhu anábì ní fìtínà ti ti ń bẹ pẹ̀lú masihu dajjal èmi gán máa ju masihu dajjal lọ máa hù nàárọ̀n odò méjì wọ́n bẹ pẹ̀lú rẹ̀ odò méjèèjì tá a wí jẹjẹrẹ yàn odò tí wọ́n máa sani. ahaduhuma ra'yal ayn máa ìkànnà omi odò méjèèjì tíyàn bá ń wò lójú báyìí bí omi tó funfun ńlọ ṣe rí wal akhar ra'yal ayn omi kejì tí àbá ń wò ní wíwò ojú báyìí narun ta'ajjaja ó dà gẹ́gẹ́ bí iná ètí ń jò bùlà bùlà fa imma adrakan ahadukum ẹ̀ńtọ́nàbá ni kò bá láyé nínú yín o fàlìyà àti náàrọ̀ lẹ́dí yàrá ònàrọ̀ odò tó ń wò bí náà ẹnì kọ́ ya kó sí tọ́ba ti lè sábàlábà pàdé màsíù dàjà thumma liyata'ta ra'sahu orí rẹ̀ kọ́ wá dà kodo fayashrab minhu kó o mu níbẹ̀ fa innahu ma'un baridun torí pé omi tó ríhun omi tó funfun ni yálà fìtínà masiu dajjal nù. nínú hadith mi èyí tí náà wáàs ọmọ sam'an tí ó gbà wá kọlọmba níyọnu sí i ó fi sọ nípa masiu dajjal ni anna sahabata qalu wọn làwọn sàbẹ wọn sọ fún jìṣẹ́ lọ́wọ́ pé ya Rasulullah ìrí òjìṣẹ́ lọ́wọ́ bá masiu dajal tó tiẹ̀ ń sọ nípa rẹ̀ fún wa yìí máa lóbo sọ̀wọ́ fìlẹ̀ ard ọdún mélòó ni ó lò lórí ilẹ̀ ànábì sọ pé arbaun na yawman ogójì ọjọ́ péré forty days péré òní yóò lò ṣùgbọ́n yawman kasana ọjọ́ kan náà àwọn ọjọ́ rẹ̀ tí ó lò nílé ayé bí ọdún kan ni ó ṣe rí wa yawman kashahar ọjọ́ mi ọjọ́ tó tẹ̀lé bí oṣù kan ni ó ṣe rí wa yawman kajumaa ọjọ́ kẹta yóò dà gẹ́gẹ́ bíi odidi ọ̀sẹ̀ kan ni wàsáìrò àyàmì ka àyàmì kan ṣùgbọ́n àwọn ọjọ́ tó kù tí ó lò nílé ayé ìyẹn thirty seven days yòókù bí ó ń ka ọjọ́ tíá twenty four hours make one day bẹ́ẹ̀ náà ló náà ò ṣe rí o. kọ́ọ̀lù wàmọ́ ìṣẹ̀rọ àwọn fil ard àwọn sàbí tí wọ́n béèrè pẹ̀tọ̀ eré òjíṣẹ́ náà bá bóun ni ó sì á yára tó lórí ilẹ̀ anábì ní a ah, kàlẹ́gáìf ìyára rẹ̀ lórí ilẹ̀ bí odò ní ìdàstàdàbàrà tí ò rí odò tó ṣe pé atẹ́gùn ní ń darí rẹ̀ omi òjò tó ṣe pé atẹ́gùn ní ń darí rẹ̀ ẹ̀ obìnrin bí ó ṣe lágbára tó fàyà àti alàlùkọ́ òun fìtínà rẹ̀ rẹ̀ o yóò wá báwọn èèyàn kan fàyàdẹ̀rán òun yóò pè wọ́n pé èmi lọ́wọ́ ọba yín fàyọ mìíràn nàbí wọ́n bá gbàgbọ́ àwọn tí wọ́n gbà pé ọlọ́wọ́ ọba eh, àwọn ni wàyẹ̀sàhìyónà láhù fàyà àmọ̀rọ̀sàmà àwọn táwí yẹ̀sàhìyónà fàyà àmọ̀rọ̀sàmà àfàtúntìrò nígbà bá tiẹ̀ lè jẹ́ pé rẹ̀ yóò wá pàṣẹ fún sámà ya kójú ó sì máa rọ̀ bẹ́ẹ̀ fatomtiro òjò sì máa rọ̀ wọlé àrùndọ́ yóò pa ilẹ̀ lẹ́sẹ̀ fatambetu ilẹ̀ náà sì máa mú èso yóò máa mọ̀ jáde. fataruhu aleyhim sari hatun ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn nínú wọn nǹkan ọ̀sìn yóò wá tóbi àwọn tí ó máa dà láti bí ọyàn rẹ̀ yóò máa pọ̀ kọjá o. wa amadu khawasir kódà àwọn adìẹ wọn ilé jíjẹ rẹ̀ yóò di tí yóò tó gùn dáadáa ìnípẹ́ ẹran wọn yóò tóbi yóò tóbi ju bó ṣe wà lọ so àwọn tí wọn bá gbàgbọ́ nù ìnípẹ́ àwọn tí wọn bá gbàgbọ́ bí ẹ̀ ṣe lè kí wọ́n jẹ́ láì ní tó lọ́wọ́ pé wọ́n nígbàgbọ́ sí Masihu Dajjal pé ń lọ lọ́hùn ayé wọn ó ti yí padà sí dáadáa lójú wọn ìní pé gbogbo tí ọ̀dán tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa dán yóò sì máa dùn fún wọn. fọmọ ìyá àti lẹ́yìn náà yóò tún lọ bá àwọn èèyàn míì fọyàdẹ̀rán wọn àwọn tó bá lọ bá wọn àwọn ò ní gbàgbọ́ pé ah, Masihu Dajjal olójú kan Ànábì ti sọ ń pa rẹ̀ fún wa fayaruduna alẹ́ ìkọ́ la o ìwọ lọ́lọ́ ìwọ iye sọ lọ́njọ́ fayansọ́lì fún anihun ní ó bá kúrò lọ́dọ̀ wọn nígbà ó kúrò fayusbihuna mumlihin laysa bi aidihim shay'un min amwalihim lójú ẹsẹ̀ wọ́n sì máa tálíkà bí ẹsẹ̀ lè wò kí wọ́n lówó lọ́wọ́ tó wọ́n sì dẹ́ntì òní ní nǹkan kan mọ́ wàyàmúrú bẹ̀rẹ̀ kọ́rìbà yóò rí kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé ahoro fàyàkúrò la yóò wá máa pàṣẹ fúnlé ahoro pé àkàrẹ́jì kùnú zàkì pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ń bẹ nínú rẹ̀ ọ̀yá máa pọ̀ jáde fàtàtìbá àwọn kùnú zoa àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ń bẹ nínú ilé ahoro yìí yóò sì máa tẹ̀lé kàyà àṣìbì náhálì àfìgbà tí àwọn akọ oyin kòkòrò oyin gbígbà tí bá ń yá lọ bẹ́ẹ̀ ni pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ nínú lẹ̀ yóò ṣe máa tẹ̀lé masihu dajjal thumma yad'u rajula lẹ́yìn náà yóò wá ké sí ọkùnrin kan tọ́jú ọ̀dọ́ tó kún lára fọ́fọ́fọ́ fayadribu bisayf yóò bá mú idà yóò bá bẹ́ sí méjì yóò bẹ́ nídà fayaqta'u jazlatayn yóò wá gé sí méjì lọ́gbọ̀gba thumma yad'u lẹ́yìn náà yóò wá pé yóò jí padà fàyẹ́kùbálò wọ̀yẹ̀tà fàyẹ́kùbélò ọkùnrin tó pa lẹ́ẹ̀kan nígbà ọba pátá tó bá jí tán ọkùnrin ọmọ wa bọ̀ lẹ́yìn tó ṣe pé yọmọ rẹ́rìn nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi tí Imam Bukhari tí ó gbà wá látàdà Abu Sa'id al-Khudri kọ́lọ̀nkọ́ba ni yọnu sí i àní hadha ar-rajula alladhi yaqtuluhu Dajjal wọ́n arákùnrin tí Masihu Dajjal tí ó pa yìí nínú àwọn tí a ń lóore jù nínú àwọn èèyàn lọ́jọ́ náà lọ́hùn òun lọ́wà yakhruju ila dajjal àti ìlú madina òní ó ti wá bá masihu dajjal fayakul lid dajjal yóò máa sọ fún dajjal nígbà táwọn ìjọba péjọ sí lẹ́yìn pé ashihadu annaka dajjal mò ń jẹ́rìí pé ìwọ tí mò ń wòye sọlọ́n ìwọ masihu dajjal alẹ́dẹ̀ hadathana rasulillahi sallallahu alayhi wa sallam haditha o ìwọ la nabi sọ nípa rẹ̀ fún wa fayakulu dajjal dajjal ló wá sọ fáwọn tí a ń pè lọ́lọ́n tí a ń bẹ lẹ́yìn rẹ̀ pé àrò ayétumi nkọtàlì tó ha dà bóò ni ẹ sọ fún mi ná tí n bá pa tí mo tún jí dìde ṣé ẹgbà pé mo lè ṣe bẹ́ẹ̀ ariwo wà sọ lálá pé a ò lè ṣe ìbúwọ lọ́lọ́run alitaṣo kóna fìlẹ amọr ǹjẹ́ sì èméjì tí n bá pa tí ma sọ pé ń pa yín sì jí fàyàkó lónà la àwọn ò ní rárá o a ìbúwọ lọ́lọ́run fàyàkó tó lò hó yọba pa ọlọ́mọkùnrin tóòtọ́ nígbà ọba pátá ariwo sọ sọmọ yòòhìyè lẹ́yìn náà yóò tún jí ní ọba tún déyàn padà lára àwọn ìtẹ̀já tí ó máa kó báwọn èèyàn ní o yóò máa pa èèyàn yóò sì tún máa jíyàn. bọ́bá ti á jí arákùnrin tán arákùnrin wọn wá sọ fún un pé wallahi ma kuntu fika ashaddu basiratan minni al-yawm a báni bí ṣe wí ń pa rẹ mo tún wá mọ̀ nípa rẹ̀ gan-an ju ti tẹ́lẹ̀ lọ́wọ́ Masihu Dajjal náà wá bí yóò fẹ́ pa fala yusallatu alayhi kò wá ní lágbára láti ṣe bẹ́ẹ̀ mọ́ yẹn ni pé masihu dajjal ẹ̀dá burúkú ni o tọ́lọ́n fi ṣe fìtínà fún ọmọ ara ayé ọ̀rọ̀ rẹ̀ yóò dàrú mọ́pọ̀lọpọ̀ lójú o àfikọ́lọ́wọ́n ba kó sàṣàánú wa kó má jẹ́ ọba wa nílé ayé lára àwọn nǹkan tó jẹ́ bíi khawariku dajjal òun làwọn nǹkan tí ó ń bọ̀ yìí ìkíní ni pé masihu dajjal yóò máa pa ilẹ̀ láṣẹ ọ̀rọ̀ inú rẹ̀ yóò sì máa jáde lójú ẹsẹ̀ yóò máa pa sámà láṣẹ àwọn òjò yóò máa jáde níṣìkan náà ilẹ̀ ó sì máa mú èso jáde láti inú ilẹ̀ dára nǹkan tí màsí òdàjáàl tí ó fi máa kó fìtínátì bá ayé nì kọ́nà ọba subhanahu wa ta'ala kọ́sálà wá kọ́mọ̀jà kó sọ́wọ́ màsí òdàjáàl kó ti má wá ńlẹ̀ kó tó di pé màsí òdàjáàl kó tó di pé yóò dé màsí òdàjáàl táwa ń sọ nípa rẹ̀ yìí bí fìtínà rẹ̀ bó ṣe lágbára tó àwọn nǹkan mẹ́rin kan bẹ lẹ́yìn tó ṣe pé ànábì ṣe àlàyé fún wa tá a bá lè ṣe àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tá a bá lè ṣe àmúlò rẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run Masihu Dajjal kò ní níkàpá lẹ́ni lórí. nǹkan àkọ́kọ́ àtàmásokòbèlè Islam Islam rẹ tó ń ṣe gbọ́yé dáadáa di òpó Islam dì mú wá jẹ́ ní tí ó wà ní gbáradì dè Masihu Dajjal nǹkan gbáradì rẹ òun náà ni imani imani tó kún nílẹ̀ kó tó di pé Masihu Dajjal kó tó di pé yóò dé màrífàtú asma'illahi wa sifati ó kọ ọlọ́run dàmọ̀ dáadáa àáwárò òsì nínú ọkọ̀ ọlọ́run àwọn àròyìn ọlọ́run mọ̀ dáadáa ọlọ́run bò sí ní nínú àwọn tá à ń fi olójú kàtà fi ròyìn lára àwọn nǹkan tí a lò gẹ́gẹ́ bí odi ìsọ́ táàfin mórí bọ́ kó lọ́wọ́ masihu dajjal níjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run a máa tẹ̀síwájú lórí masihu dajjal ibẹ̀ náà láti ata àtakpòrò bọ́ sórí ìṣẹ̀lẹ̀ míì òun náà ni ìpadàbọ̀ jésù ọmọ maria aleyhi salatu wa salam títí ìjókòó náà wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah.